أعوذ بالله من الشيطان الرجيم بسم لو لم مما لنا حتى tí ìgbàgbà àbáyọ ìtọ́tọ́ ní ilẹ̀ Àwọn ẹ̀rọ alákọ̀ọ́kọ́, àwọn ọlọ́wọ́ bá pè ní àmìkọ̀ọ́ ṣe ìjáwó àti káàkiri ní Yorùbá ní Pálíkà. Àwọn ìjáwó ìlú ṣe àwọn àwọn tó ṣe ní pé bá ló fi ṣàkóso ìwé ọ̀rọ̀ láwùjọ ìwé òun ni ẹ̀sùn tó ń lò bàtà sí ènìyàn ẹ̀rọ ṣùgbọ́n tó bá ti ẹ̀rí agbára pápá ní Èyí àwọn ẹni fún ọ̀rọ̀ káàkiri ní tó bẹ́ẹ̀ ọmọ wa nínú ààyà Kàríkà àwọn ẹni alùmọ̀kàtíyù táa tún sí àwọn aláìní jámọ́rù ìpínlẹ̀ àwọn bá bẹ̀rẹ̀ tó wá lápára pákánì àìní ló mú tó tó sójú kan àìjẹ́rẹ̀ tó mú àti ìrọ̀ ìpínlẹ̀ ìṣèlú ọ̀rọ̀ báyìí tó bá fún báyìí ṣùgbọ́n àpèjúwe ó yẹ ká ṣe àwọn àjọyọ̀ ṣùgbọ́n àpèjúwe bá a lè fi èdè lọ́wọ́ làwọn tó ṣe é lórí lọ́wọ́ ní ìgbà àti ìlú mẹ́wàá wọ́n ó lè kọjá láìsí ṣùgbọ́n wọn ò ní kọjá àti ẹlẹ́fà nínú ìgbàlejò fún wọn wọ́n wà á jẹ́ mi tó ní àmúmọ́ra tí wọ́n yóò ṣe lójú òkúrò tí wọ́n sì ní tìṣù wọ́n wà á gbà tító lórí ẹgbà tí wọ́n rí nínú mẹ́jọ wọ́n wà á mọ̀ paradà fún ìlọ́pọ̀ ẹ̀sìn nínú lójú wa àti wípé aláìsí wa àwọn ọmọ máa rò pé ọlọ́run ní owó ní látara tó lè fara ọ ilẹ̀ ẹ̀wọ̀n àwọn ìpìlẹ̀ tí wọ́n mọ̀ àwọn ló

àwọn ìwà àkọ́kọ́ láti lọ́wọ́ àwọn tí ìgbàtàkì wọ orí wọn àwọn ìlà péjì nínú àwọn òṣìṣẹ́ ìgbàtà làwọn òpá ayélujára ìgbàtà ọjọ́ orí tó ní wọ́n kó sí kéré lè láyé lórí rẹ̀ ní inú rẹ̀

zàkà tí máa wẹ̀ láti sí zàkà tó yé sí kó lọ ṣọ́ọ̀bù. Ó wá ní ìgbà tó dòrú arákùnrin kan tó jẹ́ àgbàlagbà tó wà lọ́jọ́. Òun máa tó ń jí zàkà tí máa wẹ̀ láti tó yé Bàbá ìpínlẹ̀ ìyẹ̀ kò bá ní olè ní ọ̀pọ̀ ọ̀pọ̀ lọ́la àti tó wá tẹ ìwò. Ìyẹ̀ tó wá ní kò wọ́n láti ọjọ́ ìgbọ̀mọ̀ lọ́la àti òun ní bùkátà sí oúnjẹ ẹni ìlú láwọn àyàkọ̀mọ́lé òun ní wá lọ́nà mọ́ òun bá sí tó wà rẹ̀ wá sọ ìlú ní pàtàkì àmẹ́lì ní tí wọ́n tó sí ó tún ó lè nke lọ́dọ̀ àjẹ́bì ó lè dákùn má mọ̀ lọ́dọ̀ àjẹ́bì àìní ní ìdàmílà àwọn ará alẹ́ ọ̀jẹ́ ìgbàtílẹ̀ tó tó wí ní

وبعد كل وأمر محمد صلى الله عليه وسلم على الله وكفر أن تقول مريم olórí àwọn ìlú ọ̀rẹ́ ṣùgbọ́n ìlú sọ ní ọ̀rẹ́ ìlú ṣẹ̀tọ́ ìlọ̀rẹ́ nígbà pẹ̀lú ṣẹ̀tọ́ yóò ṣe pé ìlú ìṣùgbọ́n lọ́wọ́ yóò ṣe nílẹ̀ yóò ṣe òbí náà ṣùgbọ́n ọ̀pọ̀ nínú àwọn ìṣòro ọ̀rọ̀ ìrẹ̀ ìṣòro ibi tó bá lọ lọ́rọ̀ ti fẹ́ àlọ́tìyà ọ̀rẹ́ àgbẹ̀mọ̀ ṣọ́ ibi tí wọ́n kó sí lọ́pọ̀ zakati ìlú ìgbẹ́sẹ̀ játa ó lọ lọ́ sọ ní pé wọ́n á ní ìlú na ayé ìlà àbò òṣìṣẹ́ kàtà nínú ọmọ ìwà tí wọ́n ṣọ́ ibi tí wọ́n kó sí sọ́ọ̀kì ìyẹn tó lọ sí ọkọ̀ wá yóò lọ kọ́ lẹ̀ yóò sì lè máa ojú sí bóyá wọn ti jí bẹ́ẹ̀ àwọn ọdẹ tí ń sọ wọn bẹ máa ń rí àrí àwọn lẹ́yìn ẹ̀yà àrùn tó nà àwọn ìgbà tí ó sì ń yẹ nínú àwọn aláwọ̀ àrí àwọn ṣàtọ̀ ọ̀nà àwọn ìpínlẹ̀ ẹ̀ka tó bá nínú àrùn tó nà àrí àwọn tó àwọn ẹ̀rọ ìrètí àwọn tí wọ́n ń ṣọ àwọn ẹgbẹ́ ìkẹta bí àwọn òṣìṣẹ́ ìrìnà àwọn ẹ̀rí ìwọ̀n náà ministry of Naka wọ́n wà Thank you. Kéré jọ ìdáka nínú àwọn òṣìṣẹ́ tí ó bọ̀ wà nílé iṣẹ́ ìdáka táàmù ìjọ ìdáka. Àwọn akẹ́kọ̀ọ́ṣọ́ ìgbèrè, àwọn tí wọ́n kọ́ṣẹ́ lọ́ṣẹ́ nípa iṣẹ́ ọ̀pìn àti ẹ̀rọ ìgbòrò Àwọn ẹni tí ó lọ́dẹ̀ bí kan òun. Àwọn ẹ̀yẹ Wọ́n ti ojú sí oko táwọn nínú ìlú. Wọ́n rò ó ilẹ̀ sáàtò ní ojú, wọ́n rò bóyá títà káwọ̀ lórí. Wọ́n àpẹẹrẹ iṣu gbogbo àwọn akẹ́kọ̀ọ́ yìí túbá túbá e òwò iṣu ẹ̀gẹ́ ọ̀dùnkún ìṣúrú gbogbo àwọn akẹ́kọ̀ọ́ yìí bàbá òwò ẹ̀tọ́ assim pè kò bá pè é ẹgbẹ̀rún mẹ́wàá bá é o máa ń

lápò ìlú bàbá aláfààní òsì ló ṣe pọ̀ tó báwo ti lórí ẹ̀. ṣùgbọ́n gbogbo ẹni tó bá ti pè nǹkan ní oró ìṣètò ní bá a lè jẹ lẹ́sẹ̀kẹsẹ̀ tàbí èso ti pé kò ṣeé jẹ àyàfi ká yí padà bóyá pẹ̀lú títè àbí yíyan àbí díndín àbí gbígbá tó bá ti jẹ́ ìtàn ní oró tó ṣe wọn gbàgbàbọ̀ àpẹẹrẹ rẹ̀ làgbàdo àpẹẹrẹ rẹ̀ lọ́gà bàbà àpẹẹrẹ rẹ̀ ní jẹ́rọ àpẹẹrẹ rẹ̀ ní arífáàmù àrífọ́wọ́mù tí wọ́n pè ní wọ́nyí àpẹẹrẹ rẹ̀ náà rẹ̀ jù láàrín kíláàsì ara àtàrà ìgbàkà nílẹ̀. Àwọn òṣìṣẹ́ yẹn ní ọwọ́ ajáde tó bá tí owó ráìsì tó bó ráìsì tó bá jẹ́ wọ́n ẹ̀kìtà tó bá ti kó yẹ̀ wọ́n mọ sí èdè kìlógíráàmù ráìsì tí ó wà ní wọ́n ẹ̀kìtà. extension worker. Yóò sọ fún wa pé wọ́n ẹ̀kìtà yóò sọ fún lóbá hàn kò sí èsì tó lórí ẹgbẹ́ bá ti ṣàtúnṣe dáadáa ló lọ sí báwọn ọ̀tá àwọn ìtọ́jú àti láwọn òbí rẹ̀ yóò fi inú ẹ̀sùn wọn ti kọ́kọ́. àwọn òṣìṣẹ́ yẹn ṣe tí wọ́n yẹ wọ́n tó wá kọ́ lẹ̀ tó mọ̀ wá tó wá lọ kàkà tí ò bá ti tó ẹbí léèkì tí wọ́n kọ́ lẹ̀ lọ́sùn tó ṣojú ooru àwọn ó kàn sẹ́ǹdì orúkọ ẹ̀sìn Ministry of Justice ilé-iṣẹ́ ojú kéjò dájọ́ wọ́n wà fẹ́sùn pé ó jọ lọ́nà ló lè wọ́n fi kan kò jọ tàbá ilé ẹ̀kọ́ yọ àwọn adájọ́ àgbẹ́jọ́ wọn olùdókíẹ́ tọ́lágbà àgbẹ́jọ́ wọn ló wà sí kó sọ tàkà àwọn tó ti láì Adam kọjá nípa ẹ̀rọ àbọ̀jáde gbogbo àwọn ẹ̀rọ sí ẹ̀rọ òsìta tí wọ́n ń dà lórí pé bàbá ń tẹ̀rọ èyí bá láti jàjẹ̀ káàkiri ìjàkọ́ òfin lórí ẹ̀. Àwọn ẹ̀rọ òsìtì gbàgbọ́ mẹ́ta ni wọ́n ìran àwọn ìlànà pè ní àní ààrùn.

Ràkúnmí oní ẹ̀gàn àti ìjẹ́sẹ̀ ní àlùkò bọ́ọ̀t. Ràkúnmí oní ẹ̀lẹ́jì ìyẹn òwú akọ́bílẹ̀ rárá dálẹ̀ mọ́tọ̀ China, àwọn ilẹ̀ Asia, àwọn ràkúnmí oní ẹ̀lẹ́jì mẹ́pọ̀ mẹ́ Àwọn ẹ̀ Zàkánà wọ̀, ìhàn kéjì ní màálù, táà sí màálù jáńpé ní kásámẹ́rẹ̀ káàkì táwù àtàkọ àtàkọ àti ẹran tó para fẹ́mọ̀ ẹ̀rú sáfẹ́ ní jáàmù oṣù sáfẹ́ ní ẹ̀fọn lọ́dọ̀ ti wá níbí bàbá ò ní wọ ẹ̀fọn tó ní pé ẹ̀fọn kì í ṣe ẹran ọ̀sìn ẹran tó ní táwọn ọdẹ máa ń lọ ní kó kẹ́kọ̀ọ́ láti pa tó sì léwu nítorí pé ẹran náà lágbára á pọ̀ ó lè fi wo ẹ̀sẹ̀ ẹlẹ́sẹ̀ àbátò ìdílé ẹran ẹ̀fọn fún ara ti jẹ́ torí pẹ́kẹ̀ẹ́ ẹran jẹ́ ṣùgbọ́n àwọn abáàmì orílẹ̀-èdè ní ẹ̀fọn yẹn láti ní jáàmùsù báwọn akọ́lá ní wọ́n ń gbé ń màálù káàkiri wọ́n ṣe ń da ẹ̀fọn tí wọ́n ti pọ̀ pàápà tí wọ́n ń dà á jẹ yọ́n ti ń dà á jẹ káàkiri tí ó máa jẹ tó fi dá wọlé wọ́n rẹ̀ láwọn orílẹ̀-èdè wọn pàdé sára. Àwọn bá òun àti mọ̀ọ́lú níbi tí wọ́n ti ń dà ìdájọ́ kan ló wà fáwọn méjèèjì. Ẹ̀rùn kẹta nínú àmì àrùn òun ni ẹran so, táwọn Yorùbá ń pè lẹ́ran so ààtò àtàtò rẹ̀ jẹ́ pé ní ọ̀sìn Èlá ń pè ní òkú pé pápọ̀pápọ̀ tó pè ní ìṣòro, àwọn pè ní ìṣòro, ẹ̀rọ òkúgbé, pápọ̀pápọ̀ ẹ̀. Èrò kúrá orúkọ, àwọn tó pè ní òkúkọ, ìjú, pàtàkà, àtàkò rẹ̀. Wọ́n ló ṣorú ọkọ rẹ̀ lápọ̀ wọn mọ̀. Àwọn ẹran ẹ̀yẹn ni wọ́n ń lò lẹ́ran tó. Àwọn gbogbo ohun ẹ̀yẹn náà ti gbàkáwọ́. Àwọn òṣìṣẹ́ ilé iṣẹ́ gbàká ń jọ gbàkáwọ́ àtọmọ ìwọ̀n tí tí wọ́n ti lé wọn dà wọ́n wọ́n mọ orí gbàká tó wà bẹ́ẹ̀. Ṣùgbọ́n àwọn tí ò dá ẹran tó bóyá oògùn ni wọ́n sọ ń pé fún bí àtàrà ní òkè tó ṣe ní pé ṣe gẹ́gbẹ̀ nílé òyìnbó ojú ti bá bá tó ti wá jẹ àwọn ọmọ akópamọ́ torí àsìkò sí ìyí ó ràn fún ni ó fi wà nínú èdè òyìnbó nínú òwe wọn pé pé ṣe west sunshine ìyẹn ni pé tètè pa òun ta tó di gbígbẹ nígbà tó òun wà lókè tó láti tó rán pọ̀ nínú ìlú tí wọ́n lè ní ní ọmọ ọgbọ́ láti dáhùn sí ṣòjò gbogbo ẹni tó wá nínú ìlú tí ò ti ta kó òkú jẹ kó pamọ́ àwọn ọmọ ìlú rẹ̀ orú wọn ó mọ kú látàrí èyí lórí pé gbogbo kó polítà náà ìyí ó ti wò ó fọ́ ọmọ òlé káàkiri ó gan Irú àwọn orílẹ̀-èdè ní àwọn mẹ́lú tí wọ́n ti lákáwọ̀ Bẹ́ẹ̀ Nàìjíríà, àwọn àwọn míì tó jẹ́lé jẹ́ aládàáni tí wọ́n ti ń jẹ ọ̀sìn. Wọ́n ti màálù wọn lẹ́pẹ̀ ní Máàjì. Wọ́n fún wọn níbi fíìsì lákáwọ̀ lọ́wọ́. Àbáwọn ti wẹ́ bẹ́ẹ̀, àbáwọn ti màálù bẹ́ẹ̀ lákáwọ̀ lọ́wọ́. Ẹni àwọn orí Yorùbá àtìmọ̀ ló pè ní ẹran ìyẹ́ bẹ̀rẹ̀ látorí ọba gbogbo wọn àti látorí bàbá wọn láti pè ní òkòòkò àti àwọn adìyẹ tí ó ń pè ní pọ́tù tòlótòló bàbá òní wọ̀ wọ́n torí wọn kì í da ẹran adìyẹ jẹ ẹgbẹ́rẹ́ nìkan gbòòrò tó ń da jẹ ẹran á ọlọ́wọ́ yẹn àti àwùjọ adójú ń da jẹ ẹ̀kọ́ báyìí ẹgbẹ́ ọ̀nà tó yẹ ni ló yẹ ni ó pọ̀ ọ̀rọ̀ ya ó sì ya jẹ ẹni tó mà á Gbogbo pọ́ọ̀tù èèyàn bá ní 500,000 steps. Orí ẹgbàká lórí àti ẹ̀kọ́ kan. Owó tó pa níbi pọ́ọ̀tù omi ìjàkáwọ̀. Gbogbo ọba mọ̀. Olóògbé ti lọ bí ní wàlẹ̀ áàrùn sí ilẹ̀ àlẹ́ ìlà ọlọ́gbọ́ nínú ṣọ́ọ̀tù táwọ́bá àwọn òṣìṣẹ́ ìtàkà. Àwọn tàwọn àtàbí mínísítì ọ̀gbàgá tí wọ́n wà ní agri department agricultural department livestock department àwọn ẹ̀yẹn ni ó mọ̀ lọ ṣiṣẹ́ nípa tí wọ́n mọ̀ ṣàkáǹtẹ̀ gbàgbá tí wọ́n gbà àlò ìyọ nínú ẹ̀ láti mọ̀ ìsanwó iṣẹ́ wọn tó bí é wọ́n ní ohun òní ọmọ àtàlẹ́ ìfọ̀fọ́ àtàlẹ́ ìfọ̀fọ́ ṣẹ̀rọ̀ yẹn àwọn ikọ̀ pẹ̀ta nínú àwọn tí ó fi tí mo ṣàlàyé wọ́n tẹ́lúwà lọ́jọ́ tí ó náà ní ní yẹn àwọn ní àwọn tó jẹ́ trade department kọ́mà gbogbo owó wa tó wà ní báyìí ní nàìjíríà tó ń fi bí ìdí ẹ̀ wa àwọn náà torówó yẹn wọ́n ti máa ń jọ ẹ̀ láti láti àlójú wa bẹ̀ kò yọ gbọ́gbọ́ wọ́n ti lọ yẹ zàkà ẹ̀ tó bá gbówó wá bí òun kò yẹ sùn ó ti di àti ìjọba ní Ministry of Agri and Natural Resources ilé iṣẹ́ tó ń tó mọ́ ọ̀gbìn ẹran Ihe ti zaka department yẹn ni wọ́n lè kan sílẹ̀ níbẹ̀ tí ó jẹ́ ẹ̀ka zaka. Nínú dọ́kì náà, ilé iṣẹ́ tó ń mójú tó wù àti ṣúná wọ́n dá kan sílẹ̀ níbẹ̀ láti zaka zaka. Àwọn òṣìṣẹ́ ti yẹn

èyàn náà tó lórí wọn tó rí ọlá ń sọ̀rọ̀ ní alimọ́tò ìfò ọgbẹ́ lónìí. Wọ́n ni wọ́n á ṣe ẹgbẹ́ ìlú mú òun. A ti ṣàlàyé àwọn ẹ̀yẹ náà, àlùmọ́ á ṣe ẹgbẹ́ tó olóògùn. Àwọn bá bẹ́ pa ọkọ̀ wọn mọ́ra ní àṣàlàyé ẹ̀ náà. Àwọn tó ṣe wípé àwọn òwe ta bá mú wọn ní gbàgbá wọn lè dorí ẹ̀sẹ̀ Ìsìláàmù. Àwọn ikọ̀ péjì Mùsùlùmí ni wọ́n ṣùgbọ́n ẹ̀sẹ̀ Sánlé ẹ̀sẹ̀ kan òde ni wọ́n ṣe fún ó jàkà.

yàní alìmùsùlùmù náà àrùn ìṣòro ọmọsùlùmí gẹ̀gẹ̀ tàbí àmúwàlùgbò dúkìá wọn tàbí ẹ̀rìn lóhun tàbí ìjọmọ̀lọ́ àfihàn ẹnu yẹ ẹlẹ́nu rédọ̀ ni ẹnu rẹ̀ mú ju àtẹ̀tẹ́lẹ́ lọ ó sì ní àǹfààní láti máa bá ọ̀pọ̀ èèyàn sọ̀rọ̀ bóyá ó ní sáì lójú òní olùjẹ́ pọ́gbà pẹ́lẹ́ àwọn tí wọ́n máa wá sí sáìtì ẹ̀ lójúmọ́ wọn ò ní bí ní 5 million followers ọ̀rọ̀ tó bá sì gan wọn a máa tẹ̀lé ilé tó ṣẹlẹ̀ nípa ètò òṣèlú Nàìjíríà ìjọba àti kọjá

àgbé mọ́tò kọjá ń bẹ̀ ìgára kan bẹ lọ́nà ń bẹ̀ ọlọ́sà kan bẹ ń bẹ̀ dánàdánà kan bẹ ń bẹ̀ á wà lọ bá àtìgbò pé ó afọ́ ọlẹ́lẹ́ yìí yóò wá sí àwọn ọmọ ẹni rẹ̀ nínú jàǹdùkú tàbí nínú tẹ́ láàrin pé táwọn mùsùlùmí bá ti kọjá tẹ́lẹ̀ ní tọ́wọ́ bá ń kó sí ìyẹn láwọn ọmọ àti ìwọ̀n láwọn ọmọ ọjọ́ àìsímọ́lẹ̀ mọ́lẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n dá àwọn ọmọ ṣé ti sọ fẹ́ fún ìjọba àwọn ọmọ tó ń tẹ àkókò yá wẹ̀rẹ̀ ní na bá kọ́ rẹ̀ dànù sí àwọn ẹ̀yà tuntun ń gbà ká bá ló bu alẹ́ ṣùgbọ́n tí agbára bá ń tẹ fún wa láti mú irú ẹ̀mí ń jẹlẹ̀ lókè ọya kéèké gbogbo ogun tó ń jẹlẹ̀ lókè ọya ní gbogbo àwọn rárá àwọn tó lẹ́jọ́ pè ní báńdì pàlọ́jú ní Yorùbá sí jàǹdù kú gẹ́gẹ́ bí èyí tó ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ lé ẹjọ́ nígbà tí ẹlẹ́mọ̀ sọ nígbà àwọn èèyàn wà tó jẹ́ kéré ìlú kan sáńkè lọ́gbọ́rùn tí ó jìnà sí sákí ìbẹ̀lẹ̀ lẹ́nà tó dúró sí àpáta kan bẹ̀ẹ̀bẹ̀ẹ̀ nínú ọdọ́ sí àwọn wá rò bá nìjẹ̀nú nígbà wọn láàmú gbogbo àwọn tó bá lọ sọ́jà tí wọ́n ń bọ̀ tó bèèrè lọ sí wọn gbogbo ọjà wọn lórí bẹ́ẹ̀ tí bá yóò tí olúmọ́ nílé ìfọ́ tẹ̀gbẹ́ àwọn ìlú yẹn láti rẹ̀ta àti ìdíjú àti ìpa rẹ̀ta àdú rẹ̀ta àpá láti rẹ̀ta lọ bẹ́ẹ̀ títí dé ilé ìfọ́ láti Ògbómọ̀ṣọ́ tí ẹ bá bá ọ̀rẹ́ ìráwọlé ìyẹ́dẹ̀ bá bọ̀ láti bí ọ̀pá torí àwọn tí ó kọ̀ọ̀rẹ̀ lórí ọjọ́ ìlú gbogbo gánìí olúgbá ó jẹ́ ẹnìkan tó tó lórí ń bẹ̀. Ẹni tó ṣẹ̀ tí wọ́n wá rán lọ́dọ̀ aláàfin lọ́dọ̀ tí wọ́n ti pàrọ̀ òjò yìí. Òun dáradára, òun ló bá òun ṣẹ́gun ẹlẹ́mọ̀ sọ́njọ́ rẹ̀ tó gé orí ẹ̀. Wọ́n fi ń pè ní ògbé orí ẹlẹ́mọ̀ sọ́ tó gbé wà lórí ẹlẹ́mọ̀ Ìpápá ni ẹlẹ́mọ̀ òun ló borí ẹ̀ jọ náà gbogbo díẹ̀ tí ìlú tó wà ní yá ń pè lóògbò mọ̀ṣọ́ ó ń gbé orí ẹlẹ́mọ̀ṣọ́ gígé tó gbé lè lórí ẹlẹ́mọ̀ṣọ́ irú pátá ọ̀run tí àbá ti máa dára lé lórí àlè mú káyẹ̀ ìsìláàmù nígbà náà lọ́lé wọn mú bàkà tó pàmì ìlọ́wọ́ sí ìrọ̀jà alẹ́ irú ẹ̀ ló ṣẹlẹ̀ lókè ọ̀yà láwọn eré àtàǹbà fáwọn pàápàá wọn kí èsè mùsùlùmí àtàwọn mùsùlùmí olójú kan àmọ́sẹ́sẹ̀ ní mùsùlùmí olójú kan ní ìwé nìkan ló ká ọ̀rọ̀ ìsìn rẹ̀ òye àwọn lójú pọ̀jù láti gbá tó ti dáyé ó lọ mọ́ sí ó lọ ìgbàjáde tó làwọn lọ kírẹ́ṣì ìmọ̀ ọ̀nà lọ́wọ́ ìyá ẹ̀sùn ti kírẹ́ṣì láti kírẹ́ṣì tó ti bọ́ bí kéréjì ìgbàjáde tó máa mẹ́lẹ̀ náà tó ní skúù ìlàdàtì ló ti bọ́ sí lọ́gbìrì lọ́gbìrì ló ti bọ́ sí pámárì pámárì ló ti bọ́ sí sẹ́kọ́ndìrì sẹ́kọ́ndì ló ti lọ yunifásitì gbogbo ẹ̀ pápákọ̀ ní áùsì láwọn òbí rẹ̀ ti sí ṣùgbọ́n ọ̀pọ̀ ọmọ mùsùlùmí lòun mùsùlùmí lòun kó lójú rẹ̀ ni orílẹ̀-èdè ọmọ ẹ̀sẹ̀tì rẹ̀ sọ kò ní bẹ́ẹ̀ pọ̀ láwọn ọmọ wa ẹgbẹ́ ọmọ sùkúù pápá àwọn sùkúù

wọ́n ti ṣe márẹ́jì tẹ́nà rẹ̀ kò ní máa rí ẹ̀sọ́ wọ́n ti méjì wọ́n pàyí wọ́n kọ̀kọ́ náà ṣe ilé ìgbà tí wọ́n pè ní ọmọ ìmọ̀ oṣù mẹ́ta gbáko wọ́n ti wà ní Dubai ayé tẹ́lẹ̀ wọ́n lè lọ London àwọn London village London ti di bí mo pè village àwọn àìsàn lọ́dọ̀ London ìdàkúlé Dubai làwọn èèyàn lọ ní ìpínlẹ̀

Àwọn ọmọ tún pàtó kò fún oníròhùn wọn padà láti tọ́kì bí ìlú ìlú jẹ́kọ̀ọ́ ní Constantinople. Constantinople rẹ̀ làwọn ayé tó mọ̀ ibẹ̀ lágbára tó wà. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ibi tí wọ́n mọ̀ ní Athens lọ́dọ̀ àwọn Gíríìkì tó táwọn ìyẹn wọ́n jó lérò orí ògbódíé wa ìgbà tó lọ́kùnkùn bẹ́ẹ̀. Ilé ayé ṣe rí nìyẹn agbára kìí ṣe tẹ́nìkan ọlọ́run ló ní ìkápá kìí ṣe tẹ́nìkan máa ní kàdé mọ́níkì tó ti lè mọ́níkà máa ń ṣàṣá ọba àwọn ọba lọ́lọ́ ẹn tó bá wọ́n lọ ní ìmọ̀ wá a ẹgbẹ́ ẹ̀kọ́ àmọ́ gbogbo ẹni tọ́lọ̀ ń bá wá kó jọba lé lọ́wọ́ lásìkò gan yóò padà ṣe ṣírò bó ṣe lọ lára ọlọ́run tó lè lọ́mọ tó máa ń lò nítakò tàṣí ọlọ́run yóò lọ wọná tó bá lò nítẹ̀ láti ẹ̀kọ́ ọlọ́run ló lọ wà ní jẹ́nà ó yí ni agbára yí sọ̀rọ̀ àwọn bá ń dì sí mo bá kẹ́rẹ̀ sí padà sílẹ̀ tó mú mi sọ̀rọ̀ àwọn ọmọ wa mùsùlùmí tí wọ́n mọ̀ nípa ẹ̀sìn ìgbàmbà wọn ṣùgbọ́n wọ́n gbà pé mùsùlùmí làwọn olójúmọ̀ ni wọn àwọn náà táwọn ń sọ tí wọ́n ṣe ní zambara tó kò dá ṣùgbọ́n wà fà pọ̀pọ̀ yé nínú àwọn jàǹdùkú bẹ̀ àwọn àgbẹ̀ tí wọ́n ń dá orí bẹ̀ wọ́n pè wọ́n wọ́n wá ní lọ́dọọdún á máa fún lílì nǹkan báyìí ní ogun wa Bàtà oko wọn yẹn ni wọ́n yọ fún wọn pé ẹmọ́ bá nǹkan oko wa jẹ́ mọ́ ẹmọ́ bá àwọn ènìyàn wa ní gbogbo pé bàbá ń tèrí ilẹ̀ Yorùbá. Ẹ́ẹ̀ ilé ìgbà ìyàtọ̀ ìpàtì àmì orí ìjọba ṣe sí ọlọ́pàá òtí ẹ̀lẹ́ ìdúró gẹ́gẹ́ bẹ́ẹ̀. àmì ìjọ ń pa kéte ọmọ pàbílà civil defense ní kó gbogbo aṣọ sí ní òkè ní ogbò sí inú ogbò níbàrán ó fi bọ́ọ̀rù jẹ́ ẹgbò náà tó gbó wọn ẹ ojú náà lè kù láwọn àwọn ẹ̀yẹ ẹbí tí wọ́n bí wọn sí nìyẹn ó dàbí mo ṣe wà ní ìsìn ọlọ́pàá tẹ̀lé látọ̀ amẹ́ríkà tẹ́lẹ̀ ní àwọn olóko fi wọ́n wá lórí òfẹ́ mú lẹ́yìn ará àbí yorùbá ti nílé lọ́kùnrin mú mí kàn mú sí èmi ọ̀nà ògbó ti ẹ̀rẹ́ àgbọ́gbùmọ̀ fún oṣù láìpò lè ṣe òun tó bá ní mo máa gbà lẹ́gbà wọ́n ní mo lọ ikú mi alẹ́yìn àwọn náà ọ̀rẹ́ ti máa tún jáde nínú lọ́pìtà tó bá ń bẹ̀rù máa tó tún máa ṣeré Ebe láàmù bá ń lóúnjẹ ọlọ́wọ́ òun lọ sọ́nà rẹ̀ tó máa ẹgbẹ́ ní àwọn tó ń gbé èèyàn kí ọlọ́pàá

ó ní wọ́n ti pè wọ́n tí wọ́n ti bá wọn nípa kí wọ́n jẹ́ kí wọ́n tẹ̀yìn wọ́n ti tẹ̀yìn Ìjọba ẹ̀kọ́ bẹ̀rẹ̀ òwọlé ìjọba ẹ̀kọ́ lò lágbára tó bá wọn mú wọn. Tó ti yẹ wa, ó ní wà lè mọ̀ láti àwọn olóòrùn ọdún àjọpá olóòrùn àwọn táà fẹ́ pa ọ̀pọ̀ òun bá. Ètò ìgbà mẹ́ta náà lè fẹ́ ìfà. Ètò ìgbà mẹ́ta náà lè fẹ́ ìfà nǹkan bí láti lè pẹ̀rẹ̀ ṣáàtì àìdí láti lè mẹ́tẹ̀ẹ́ta fún ọwọ́ wọn olóòrùn wọn. Ó rọ́ díẹ̀ nínú àwọn ọmọ alàpá olóògbò àwọn alàpá olóògbò wà zèrè. Wọ́n á ń sọ lè wá kí lọ pé? Wọ́n á ń sọ lè wá. Wọ́n á ń sọ lè wá.

àìmọ́nà ṣẹ̀rí àkòsí tí ó mọ̀ ń bá wa ju wàhálà. ṣe sọ, ìgbàgbọ́ láti ìlú ti sọ bọ́lọ́dà àwọn tí ó di ayé àtàkáyì, ní ìṣẹ̀lẹ̀ pàpàpàpà mo wá béèrè lọ wọn ọmọ tẹ ní òmùwé tẹ ní pàpà ni tẹ wá lọ jù sọ́dọ̀ àwọn àbá iq lónìí tó lè máa bá ìṣèlú gbogbo wọn ní kò lè náà kí ló á gbé tó jẹ́ pàwọn ọmọ wa tó já pápá torí wọ́n fẹ́ sẹ́mọ̀wé dáadáa àìjẹ́wọ́ lọ lé e kéwú àwọn ọmọ tó dọ́rùn bí ọmọ tó ń pè pápá wà ní kó àwọn àfá ìpá àwọn náà yóò padà darí ẹ̀sìn níjọ wájú irú ìdáríwò ni ó fún wa IQ tó mọ̀ àwọn tí IQ tó ṣẹlẹ̀ àwọn mùsùlùmí ni ẹ IQ you put him in the place where

كثيرا من المسعى بأمن أجاك به السماء فما وطل منا Fàáfàá lórí ìlàjọ́ rẹ̀ kẹ̀sí ìlàjọ́ àti ọ̀nà àpáàlẹ̀ òkè ẹ̀rọ kọrin. Ṣé kú àmì ìmọ̀ ìjọba tó ń bí ní ṣerú? Lájẹ́jẹ́ ní ewì náà, Yorùbá ń bẹ, Ìlọ́bá ń bẹ, ṣùgbọ́n ṣẹ́kọ̀ẹ́sì wá jáde nílẹ̀. Káwọn sọ̀rọ̀ ọlọ́gbọ́n tí má jókòó bàbá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ní ìlú tí lè ṣú ẹ̀ nílé dìde nítorí kíni nítorí tí àwọn ọ̀rọ̀ lákàlè tí ó mọ̀ wá ṣùgbọ́n àlàyé wá jáde ńlẹ̀ kùránì ni ń níbo ni wọ́n kọ́ sí inú ìwé etí mo mẹ́sọ́lá mi tí mo ń kà àwọn àlàyé lọ́kúnnú ẹ̀rẹ́rẹ́ tẹ́tẹ́ yìí ilé tí mo ń kà lọ́wọ́ ní ìsinmi sọ ní ìpẹ̀sí inú kẹsí mẹ́rin eléyìí jẹ́ èyí tí wọ́n yọ nínú ìyá ẹ̀ gangan tó mẹ́ kúrùtù bí àlàyé kùránì ní 20 tó ga bẹ́ẹ̀ omi 40 ìdí ogójì lórí eré lórí ayé àkùránì ni wọ́n sàlàyé gbogbo ọ̀rọ̀ ètò ìjọba tàbí ìṣèlú yẹn ti wà gbogbo calculation ló wà wọ́n bí mo ṣe lẹ́rọ owó kéèṣẹ̀ yẹn ni wọ́n kọ́ wa mo sọ fún mo bá lọ ọ̀nà tẹ́lọ Àbújá sí Kaduna sí Kano ẹ máa rí kìrí kẹlẹ́gbẹ̀ títí kékeré tí wọ́n rí wọ́n kan sùkúk sùkúk sùkúk yẹn abala ṣẹ̀ríà ni ìyẹn ni owó ìjọba Nàìjíríà yá lọ́wọ́ àwọn ayánilówó Islam tí ò ní pèlè ń bẹ̀ àwọn owó bá yá lọ́wọ́ àwọn èrò amúnisìn wọ́n ti bá wa ní èrè létí ẹ̀jẹ̀ wa ni wọ́n mọ́ àrí lè sanwó rẹ̀ láíláí torí pé wọ́n ti kọ̀máǹdì ẹ̀ ẹ̀ṣẹ́ ẹ̀rọ secondary to ṣe mathematics wọ́n pè ní nìkan ní interest tẹ́báwà primary ẹ̀ máa ṣe simple interest tẹ́báwà secondary ẹ̀ ṣe tó bá yàwó àkọ́ ní compound interest ọdún òní kọ́ compound interest compound interest ni ẹni ó bí wọ́n ìgbèsè owó tá a jẹ owó tá a yá tó jù gbèsè sí wa lọ́rùn tó lè ní òkú kọ́ńpáàdì ìfẹ̀sán ẹ̀yìn ẹ̀kọ́ máa ń sọ pàtàkì kan kí Nàìjíríà tó yáwó tó fi COVID-19 dé àwọn èèyàn lè wá ṣọ́ọ̀ṣì ẹ̀kọ́ tí wọ́n bẹ̀rẹ̀ ti dà ní báyìí abẹ́ẹ̀kọ́ nínú pépà fẹ́yọ́ 2 billion náà lọ́yọ́ tó 10 billion pèsè níbo ló ti fẹ́ san àwọn tó rò pé yóò máa dáwọ́ ní ṣọ́ọ̀ṣì covid-19 jẹ́ àwọn ìwọ̀wá wá wà rówó yẹn tí ní ẹ̀ṣẹ́ ń dúró nìyẹn kò bá tẹ̀rí àwọn fọ́lájẹ́lẹ̀ ìsá owó ní òlérò òkè orí pé kò ṣiṣẹ́ kò ṣòwò èéṣẹ́ tó wọ́n tó yọ́pù bí ma ga tí wọ́n sọ́pù ẹ̀ ṣẹ́gẹ́gẹ́ Orin ẹ̀rọ federal government ní Tennessee ti Nàìjíríà, ó rọ̀ wọ́n lọ́rùn àwọn àwọn olófẹ́ sì kú ìjáde àwọn mùsùlùmí ní akẹ́kọ̀ọ́ jẹ̀rí àkùnkùn kó dákọ̀ ẹnìkan tó mẹ́gbà aláró ọmọ ìlọrin ó ní first degree ṣẹ̀ríà islamic university medina jamiu islamiyya master ṣẹ̀ríà islamic university medina phd ṣẹ̀ríà islamic university of medina senior of medina senior of medina bí àwọn ọmọ wa tí wọ́n lọ ṣe law ní yunifásitì ń bí tí wọ́n ti sáà sínú advocate of Nigeria àwọn dàmí pàwọ́ yunifà ń gbọ́ àwọn tòbí òjínà sáà kórúkọ wọn gbogbo wọn jẹ́ jẹ́ sáà sáà sáà sáà tí wọ́n ṣe jẹ́ òfin tí wọ́n nímọ̀ ìjìnlẹ̀ nípa òfin tayé òun làwọn àgbà tí wọ́n lọ ṣe ṣẹ̀ríà náà wọ́n ti ju sáà lọ àwọn náà jẹ́ onímọ̀ ìjìnlẹ̀ nípa òfin ẹ̀sìn fún àwọn ìṣẹ̀ríà sáà lọ Islamic finance ètò òṣúná ti Islam abala kan ni nínú ṣẹ̀ríà ìgbà tí professor yẹn tún parí PhD ó ṣẹ̀ṣẹ̀ wá lọ Sudan ó lọ ṣe masters ìpadà lẹ́yìn PhD ní Islamic finance ní abala kan nínú tó ti kọ́ tẹ́lẹ̀ sáàkùnlẹ̀ òṣùnà Islam àwọn ẹni wọ́n sàlàyé ṣùkúkù yẹn àwọn ní Central Bank of Nigeria

Gbogbo kálukú gbọdọ̀ mọ̀ wọn ara ẹ̀ níbi a dé ìmọ̀ wọn dé rí. si Yorùbá náà tí wọ́n bá béèrè láàbìrì ní ọmọ máa kọ́ lọ́la ábìrì àkọ́lé àti àbá ẹjọ́ ilé ọ̀rọ̀ tó lé ní ìtẹ̀lé gangan ní àtẹ́wà tẹ́lọ́rí tún ní islamic country ni wọ́n sọ wọ́n ti fi islam islam is a way of life ìgbésẹ̀ alẹ́bàbàwọ́ta total way of life islam gbogbo sáàmù ṣe láyé ẹni islam sọ ọ̀rọ̀ sí ẹ̀ ṣe báyìí ìwà èyó ẹ̀kọ́ ẹ̀ gbogbo ìdí ni ẹ̀ta àti ń tàwọn àlàyé ìdíjò díẹ̀ díẹ̀ kó lè wá ọlọ́run sàánú wa láàrín Ọya ìwòló tẹ̀lé wọn gọ́ ìgbé ìkẹ̀yà sí ìdàlàyé. Wọ́n kí tẹ̀lé ìrìnlọ́rọ̀ sí ìrìkọ́. Òun mọ̀ tùrárẹ̀ ó àtórí kèrìnà tó mọ̀ tó há. Ìdéjà àkọ́kọ́ nìyẹn látọ̀ àrìkì ní ìlìta àdìkàlìfà àjádà ní iná àríyìn jàmọ̀ àwọn Kùránù, fa'ídà kọ̀rọ̀ lẹ́rùn òun ti mọ́ta tó wá kò tó mọ̀rìnà àléyìn náà tó wá kó àtàlé tó há ní òjò mọ̀já àti ìkàwà ní ìkọ̀. Ara yóò máa ilé nìlá pẹ̀lú ògbò ọlọ́run ju àwọn atáà sọ̀rọ̀ ìlọ lágbára ọlọ́run. Ilé gbogbo ẹni tó bá jẹ́ olùkọ́ ọmọ èèyàn mímọ̀ jù ó lọ lórí lẹ́jọ́rà tí ń kọ ní kó má bàá ṣe masters yóò wà fẹ́ ilẹ̀ tó rí bá ó phd oúnjẹ ní ọ̀lẹ́rin kò lè kàwé sí mọ́sù wá níwẹ́ kó jẹ́ phd orí rẹ̀ ń pé irú rẹ̀ tó mọ̀ wéwé rẹ̀ kó jẹ́ kó kèsè lọ kó wá di phd kó wá lókòó kalẹ̀ sáré tó ń ń pò sí sí bọ̀bọ̀ yìí tó bá ló bá dr wọ́n bá wa mo ní kó pe Ismail fún mi yàrá lọ́pàá mi dá ọmọ ẹ̀yẹ lóhùn tó bá tún di professor ní ọ̀nà ìjọ tó bá ṣe lọ́gbọ́lá lecture nínú àwọn tí ẹni yóò pè I have to acknowledge my teacher and mentor our father without him he wouldn't have been here today please help me to welcome my teacher and mentor

Kíbẹ̀ wọ́n túká, ìgbà ayé ìjẹ́ ló túká. Ọlọ́run jẹ́ ìgbà ayé wọ́n túká. Ìgbà ń jọ fún ńlá tó ní ńlá èyà mọ́ ọmọ tí ó ń bẹ̀. Ìgbàtọ́ wọ́n ti dàgbà. Wàhálà wọ́n jẹ́ máa jẹ́ ọdún ọmọ náà fi káàkà ìmú ní Nàìjíríà ní oṣù ọmọ sẹ́rùn-ún. Èkà ń jú ọ̀dà àwọn ọmọ ẹ̀tẹ́, èyí ó wà á ṣe pẹ̀lú ọ̀gá tẹ̀lé ọ̀gá tẹ̀lé ọ̀gá òpẹ́ ń dì í sí ìrìnlẹ̀ ìgbòdòdó tẹ̀lé ìgbòdòdó.

ọ̀gá rẹ̀ ti kú láàyè kó máa ṣiṣẹ́ tara ẹ̀ náà ó lè lọ pé kò ṣiṣẹ́ tó ń fún ọjọ́ mẹ́rin tàbọ́jọ́ márùn-ún ọjọ́ méjìdógún ní ọ̀sẹ̀ náà fi ṣiṣẹ́ ara rẹ̀ nínú iṣẹ́ tó ń ṣe tara rẹ̀ yóò fi wá máa ta owó jọ tí ó san fún ọ̀gá tọ́gá yóò sọ pé ó ti rìn ìṣẹ̀lú lórí lọ àwọn ẹ̀mọ́ tó àkọọ́lẹ̀ yóò sáyìn àwọn irú àwọn ẹni bẹ́ẹ̀ a lè mú nínú owó tàbá kápá wọn sábọ́ bẹ́ẹ̀ tó túlẹ̀ tó mọ̀ lọ. Gbogbo ìyọ̀pẹ́ ni, ó ràbí ẹni tó ti parí iṣẹ́ lọ́dọ̀ ta ọdún márùn-ún ló sáyìn. Àmọ́ kò rówó sáyìn tán. Ọ̀gá wọn ní kúkú máa ṣe jọ ní máà lọ́dọ̀ mi. Owó sáyìn, 150,000 lówó sí sáyìn ọmọ yẹn kò wá lẹ́yìn láì kúrò tó lẹ́yìn bá sanwó iṣẹ́ ìgbà tó wá ti parí iṣẹ́ ọdún márùn-ún tí ó sì ti mọ iṣẹ́ ọ̀gá wá ní kó ó lè gbà àwọn ètò ti lòmìnira sẹ́ńpẹ̀ ní kókò ìwé ìsàkíyèsí freedom máa ń ṣe ìgbà máa ń sìnkà lọ́dọ̀ mi máa ṣe jọrọ mọ́ sí ó máa bá mi ṣiṣẹ́ láti Monday Tuesday Wednesday

àwọn gúrùpù àjẹ́ nínú fèrè gan. Àwọn gúrùpù 2 ikọ̀ kejì ní wọ́n èé ṣe kò káàkátà. Wọ́n èé ṣe ni tí wọ́n ti fọwọ́ sí àbẹ́sẹ̀ àwọn ara àwọn lọ́lọ́ olówó wọn. Ìgbèkùn ẹrú ni wọ́n wà. Ọwọ́ rí wọn níbẹ̀ ẹni yìí mùsùlùmí ni. Ingírù ṣùgbọ́n gbá ìwé ṣe mùsùlùmí olówó ẹ̀. Ìwọ́n tó ráyé ìrìnlẹ̀ dáadáa wọ́n fi àṣẹ alẹ́ rà lọ́wọ́ olówó ẹ̀ kápòwó fún kámúta kàkàfèrà. Tàbá wà láti ká sílẹ̀. Irú ẹ̀ ló ṣẹlẹ̀ sí láàrín lọ́rọ̀ ọ̀bá ẹni tó kọ́kọ́ pẹ̀lú táwọn ẹni náà ní ẹni tí pẹ̀lú àkọ́kọ́ olè sí ọmọ apáṣà ní abisinia ní áfíríkà bí i tó bí aláwọ̀ tuntun ni ó wá jẹ́ ẹrú nílùú pẹ̀lú ìjọba àwọn òun wá gba Islam ó jẹ́ wá di mùsùlùmí ló wá sí àwọn olówó ẹ̀ wọ́n wá sí ìyàjẹ́ ó kó nínú ìyà orí pé tó òun bá ti jáde láàárọ̀ ẹgbẹ̀rún lóòrùn mẹ́ta gbogbo ẹjọ́ bá mọ̀ ó lọ sí yọ́lá tàbí kó lọ rẹ̀ dúkù yóò mọ̀ sí ọ̀rọ̀ mọ́ta sí ẹ̀ èmi lọ mọ́ta aago mẹ́wàá àárọ̀ lórí ìgbèlè ẹ̀fẹ́ ìgbàlẹ́kùn oorun kọjá fẹ́ràn tàbí ẹ̀lọ ìdáná àwọn ẹ̀gbọ́n yẹn òun bẹ́ẹ̀ lè tó ń gbókèrè ó ilẹ̀ ènìyàn máa wò ìtàkùn bá rí ìtàkùn àlógá tó lọ ṣùgbà torí àwọn èrò òkè ìṣẹ̀lẹ̀ rẹ̀ máa wó tó bá wó tó fẹ́ mọ́ rẹ̀ tó jù tó bá ti dàgbò. Ètí gbogbo sí àdúgbò bá rí wọ́n kiri àwọn ìkòkò mọ́lẹ̀ tó jáde omi ilẹ̀ yóò máa tóbi tútù tí a bá ti lọ láti ìlú máa bù ó bá mú òkú sọnù torí ó ti làágùn kò ní tóbi lára rẹ̀ mọ́ ìkọ̀rẹ́ òwá kan gbogbo onímọ̀ jẹ́lò ní tó bá lọ áàjì tí ò bá mọ̀ mú mi dáadáa tí ó fi dí yóò rò pé bí lò wọ́n ní ìfúnmi látàárọ̀ kí ló bá ẹ̀kọ́ mi ti rò mélòó nìkan tí wọ́n tó ìjókòó balẹ̀ tó mú mi fẹ́ ó bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀kọ́ yàrá àtàkùn ní pọ̀lọ́ ẹ̀ tó kí sí máa rẹ̀ ṣẹ́ tó rùn ún púpọ̀ lọ́rùn tàbá ti jẹ́ tàbí fẹ́ bá náà tó rùn dáadáa inú tàbí kó ń tọ́ àìsàn kan ló ṣe ọ́ omi pọ̀ lára rẹ̀ òsì láàgùn láwùká wọ́n wà fi ẹ̀yẹ láti lé lẹ́ fún àkọ̀jú ẹ̀sìtọ́rọ̀. Wọ́n wà wá òkú ta sáàgbé náà bá tẹ́lé láyà kò lè bá ṣùgbọ́n yóò pa lára wọ́n àti ilé láyà. Wọ́n a máa ń kò bá òjà bá ló ti ní áhà nìkan ló

أفمما kò fún mi, inú kò fún mi, ìbátà ọmọ mẹ́sàn-án ni kó kú ní òbá tí kúrò ní ìdájọ́ láti yẹnlẹ̀ ìgbàgbá ti kó wá ní ìlàjì lára ìrìnlẹ̀-èdè àbúbá ti wá sí ọ̀nà ìgbé kó wá pèrò tẹ̀mẹ̀tàlú jẹ́ ìrọ̀lẹ́ bá súnmọ́ ìrọ̀láyé ìjọ́ wọ́n ní ìjọ́ ìwájọ́ wà níjọ́ ẹjọ́ rẹ̀ àti ìjọ́ ní ìdíwọ́n ní ìmọ̀wà ó níwà ìjọ́ ẹjọ́ níjọ́ ní ilẹ̀ Yorùbá yìí ta àwọn àgbàlagbà ní ilé ìpínlẹ̀ ìgbàlẹ́rù wọ́n ní kí àwọn ọ̀rẹ́ méjì bá wà tí kan bá kú wàhálà ní ṣe lórí kejì bó mọ́ bá kejì wàhálà kékeré sọ ah, irú àló ṣẹlẹ̀ sí ìlà tó wọ́n máa ń nìdí ara wọn nínú tọ́nà ní ìpín ọ̀wà ó lẹ́wà ní lórí ẹjọ́ tó ní ìsinmi ó bá mọ̀ kó bèbè lọ sí owó ìrìn wọlé gbogbo ọ̀sẹ̀ kíkan kíkan Àmúgbà àbíkọ́lọ́ wà èyàn kàtẹ̀ sí wo kí orúkọ ní ní ṣe ṣorí sí àwọn àmì nínú ìgbàtí. So kẹ́kẹ́ àti àgbẹ̀ ilé òun tí máa ń ṣorí lẹ́yẹ̀ ìgbàtí sọ́rọ̀. Location, pẹ́lẹ́lẹ́ yóò bẹ̀rẹ̀ wọ́n lọ location photo wà ní ọ̀gbẹ̀ ìgbàtí. Ẹ̀gbá wo ni ọ̀rẹ́ àkọ́ wá mi lé bẹ̀rẹ̀ ni wọ́n lówó ní ìgbàtí. Ìgbàtí

ẹ̀sùn máa ndị lónìí ṣùgbọ́n tẹ́lẹ̀ ìwájọ́ wà ní àwọn ọ̀rẹ́ máa dàbí ìbò rẹ̀ síra tó ṣẹlẹ̀ sí ní ti wá wá tó bá jẹ́ torí àmì lẹ́rú pẹ̀lú rẹ̀ náà ló jẹ́ ṣùgbọ́n tí ẹ wọ́n láwọn náà sì wọ́n sọ́rọ̀ ìwé ìdí láti kò fẹ́ pẹ̀lú mọ́ orí lọ́wọ́ àbúgbà kẹrì tàbí ẹ̀kọ́ ń sọ lóhun kí ní ìyẹn ló ń ní lára ń pé kó ṣe ní ìyá rẹ̀ sí ó lè tẹ̀lẹ̀ tọ́pọ̀lọpọ̀ àwọn ìlú rẹ̀ ọlọ́pọ̀ sàánà wa ọlọ́pọ̀ mọ́ alákọ̀ọ́lọ́ wà bí ìkọ́ àwọn tó wà ní gbogbo ẹ̀rù Fáàmà ọkùnrin mọ́rún ẹ̀rú ìbáàkùn ṣe wá lórí kòkòrò ẹ̀. Ó ti pọ̀ ìbọ́kùn lẹ́nu ẹrú máa jẹ́ pọ̀nà gẹ́gẹ́ bí tí ó tún mùjádílà ó tún lè jẹ́ mùjádílà méjèèjì làwọn bá sọ pé wọlé fáìlà pọ̀fún tọ́nà ọba sọ nípa àwọn tí wọ́n ìyàwó tí bá gun àyà rẹ̀ àyàyà tó ń bá gun àyà rẹ̀ àyàyà òun fún ó sọ bẹ́ẹ̀ tó bìnrin yẹn dàn tó ti kọ̀ fún olóògbé tọ́lá fọ́ọ̀rọ̀ sọ́ọ̀tù ìjà nìyà nínú àlùkò áì tí ń tẹ̀yà máa ṣe kó tó lè mú ورفع الله قول الذي يجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تآلهما إن الله سميع بصير الذين يظاهرون منكم من نساء

ويؤمنون بما قالوا فسيحيوا وقتل منهم قبل أن يتماسا يستعجل توعدون به والله بما تعملون خبير ìrìnrìn ní ọmọ ṣúra rẹ̀ láti bẹ̀rẹ̀ ṣúra 58 ṣúra kejìdínlọ́gọ́ta láàmà sí ṣúra tó ń jáàdì láàrín ìrìdí mo tọ̀fẹ́ lò ń bẹ́ ẹlẹ́kẹta lórí bá bẹ̀rẹ̀ ń yóò ti wọn mú tẹ́sí ìlú ìdárí ọlọ́run kọ́ ní ìtàkọ́ kọ́ ní sọ ní àwọn máa túbọ̀ ọ̀rọ̀ dídí kọ́ ní sọ ní ọkọ̀ tó jẹ́ ọlọ́run ní ti pàápàá tí o bá ní olówà Sámi àlọ́ọ̀hù ọlọ́run bá ti gbọ́ ọlá ọ̀rọ̀ àlẹ́sì obìnrin tó ṣe ń gbé ṣùjáàbì lókà tó ń bọ̀ ó sàríyàn jìnà tí ṣíwá nípa ọkọ rẹ̀. Wàtàṣẹ̀ ní ìlànà ó wá kéèkò sí lọ sọ́dọ̀ ọlọ́run. Wà lùbá òyà ìfọ̀rọ̀jómi tó rọ̀ ọ̀rọ̀ ẹ̀rin méjèèjì wà náà jàpò lè yẹ ọlọ́wọ́ bá sì ń gbọ́ ọmọ. Ìyájúkájú ọlọ́wọ́ bá olùgbọ́ sí olùríyìn. Obìnrin ẹni wọ́n pè ní Haula tàbí Hawala. Ọmọ rẹ̀ wọ́n pè ní House Bolosọ́ọ̀mẹ̀. Obìnrin yẹn ó tó á bí máa ó ti dàgbà pé ó ti darúgbò. Ẹ̀bí ọkọ rẹ̀ wá lọ sọ pé wá lọ bẹ̀yìn rẹ̀ wé ẹ̀sì ìyá ìfojú yorùbá sí pé òun tó bá fún àyà rẹ̀ àyàyà nínú ọ̀rìn àṣà aláwọ̀ àti obìnrin yẹn ti lè wọ̀ fún ẹlẹ́ẹ̀kejì tọ́kọ̀ rẹ̀ ṣe òun ṣe rí náà lòyàwó rẹ̀ náà ló mọ̀

Àwọn ìyàwó wọn ni ẹ kìí sàwọn ìyàwó kò sọ wọ́n ti yà wọn náà. Àwọn ìyá wọn làwọn tó bí wọn gangan ìyá wọn. Wọ́n ti rí láwọn ilẹ̀ àkúrú ilẹ̀ ìrọ̀ nínú nílànà pòlú dájúdájú wọ́n sọ mọ́ kàrọ èyí ọkànkọ́ nínà lè kọ́ omi nínú ọ̀rọ̀ wà dúró àti rọ́pùrọ́ rẹ̀ Àmọ́ òun dájúdájú ọlọ́run bá na àkúrùn-ún alákòójúkò lọ́lọ́run gọ̀fún alákòójì yẹgbẹ́ tí wọ́n ṣe yẹ ẹ̀ṣẹ̀ ní ṣùgbọ́n bá tún bá ọlọ́run máa ṣàlójú kúrò láti oríṣi wọn. Ọlọ́run ni àwọn tí wọ́n ti wọ́n fi ẹ̀yìn àwọn ìyàwó wọn ó ti yà wọ̀n yìí ń kọ́. Wọ́n wá bẹ́ jẹ́ ikú òmìnú tí wọ́n ti sọ wọ́n fẹ́ súnmọ́ ìyàwó bẹ́ẹ̀. Ọ̀dọ́

ìkìlọ̀ tọ́lọ́wọ́ bá ń ṣe fún yín Gbogbo gbọ́dẹ̀ ṣe níṣẹ́ pátá ọlọ́run bá mú báyìí. Àwọn àyẹ́ṣàpọ̀ àwọn ìrìn àtọ́lọ̀ sí ní ká mọ̀ ẹgbọ́kù lọ́mọ ẹ̀rú, gẹ́gẹ́ bí ìgbàtọ́lọ̀ ń sọ́nu ṣúrọ̀ kí ló dé máa dọ́lọ̀ ìmọ̀. Náà, àwọn ẹwọ́nú jíjù àmà ọlọ́ni pálapọ̀tà àmàlẹ̀ àkọ́rọ̀ ọlọ́ni ẹ̀ẹ́lẹ́ gúòkè tẹ́ẹ̀rọ kẹtàrí gúòkè láti ìtàkùnkù rọrùn ẹ̀kọ́gbà ọ̀pánà lọ́dún máa ó kéré jẹ́ káwọn lọ́gbà gòrì Tí ló ìmọ̀ ìdíjẹ́ òkè bá gbogbo àkútẹ́ ẹ̀lẹ́ sáré lóhùn Káàkó ọlọ́lá ọgbọ̀gbọ̀ ọ̀pọ̀ ní káàkù lọ́kọ̀ọ̀lá. Káàkù ẹrú lóbìnira káàkù lọ́kọ̀ ẹrú. Àwọn ìwọ̀n àwọn ìrìnrí ọ̀pìnrí ọ̀gbọ̀lá. Àwọn fi yá ó lè ń ebi, ebi ọmọ òrukàn tó olóúnjẹ ṣọ́nà ọmọ òrukàn wó ní dáadáa rọ́nà ìwọ̀n tó jẹ́ tàlásù náà ìrìnlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wá ti dé àtẹ́bí tí wọ́n tọ́rọ àtẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wá pé ìgbẹ̀ tọ́lọ́lọ́ ní ọmọ òrukàn pàdé ní ẹ̀ pàdé nínú wa ní àbúrò bàbá rẹ̀ àbẹ́jọ́ bàbá rẹ̀ ní òkú tó àwọn ọmọ kéèkéé rẹ̀ Tálẹ́ lórí ìgbọ́dà rẹ̀ ti kú ẹ̀gbẹ́ ìtàbákùrẹ̀.

ọ̀pọ̀lọpọ̀ ní wọn mú òun kan ní wọ́n tàn bàbá wọn tó àwọn. Yàtí Àwọn. Bàbá láì ní, aláìsí bá tó kù fún máa dáàmà rọ́bà ilẹ̀ ló kù fún yọ́bá ní dúkìá rẹ̀dà tó kù yẹ̀ pẹ̀lú òní kò sí tó kù fún kò ní ìkàtìrà lẹ́yìn aṣọ tó wà lọ́rùn yẹ̀ pẹ̀lú òní èyí fi lọ sí ilé àwọn yẹ̀ pẹ̀lú òní tó dá yẹ̀ lọ́wọ́ rẹ̀ àrẹ ní dúkìá ti ẹ̀ tó kù àwọn títàbí náà wà lóyọ̀ lé lówó lé lówó tí máa ń lọ láwọn àdúgbò kan fún táwọn ọ̀rọ̀ ní títí láwọn àdúgbò àmọ́ àdúgbò ṣe Tí a bá fẹ́ wípa kò sí tàbí rẹ̀ nínú ọkọ̀ fẹ́ tó mú ní kí ẹ̀rọ náà tàbí ìgbẹ̀ tọ́lọ̀ fún agbára. Yóò yá àtẹ̀lẹ́nu sí pé pípọ̀ nípa ó pè é. Sálẹ̀ ìyàn lọ fún ìyàlá làbí ẹ̀rẹ́ lágbára. Wá wí bárò lọ́wọ́ àrùn ẹ̀ tó bá ń sàbùkúta láwọn àdúgbò títí káàkiri. Màṣá ti ọmọ ìdàgbùn àwọn àṣà. Yóò yá àtẹ̀lẹ́nu pé yóò fún pípa. Èrè lọ́nà Èyí ó lówó ní ìgbójú ọmọ lọ́wọ́ àwọn ọmọ owó ìjẹ́ kí ìrún tó wọ́n ti dára agbẹ́kò lẹ́lọ́ tó ń owó lẹ́kì ìlú ó ti tó rẹ̀ yàtọ̀ láti bẹ̀rẹ̀ jẹ́jẹ́ parí ayà ìlú olùṣàmà kí ló tẹ̀lé wà sí ìrìkọ́ wà lùgọ́ọ̀dù ní ẹjẹ́ kásáré mọ́ àlẹ́kọ̀ọ́ rímọ́n àwọn tí wọ́n wà nínú ìgbèmọ̀ pípèsè àwọn tó jẹ́ pèsè àwọn àbá àpẹ́ wọn náà títọ̀ ní òun ìsọ̀rí alákọ̀ọ́kọ́ ni ẹni tó jẹ́ pèsè Ó tẹ́lẹ̀ látara tó fẹ́ ṣàtúnṣe olóògbé jẹ́bẹ̀ẹ́sẹ̀. Àwọn ẹ̀kọ́ mi sọ̀rí kejì ẹni tó tẹ́lẹ̀ fún ayé. Ọ̀nà wo ní kèfé ṣàtúnṣe lè dàwáyé ẹgbẹ́ mápẹ̀rẹ̀ ní méjì àti mẹ́ta wá. Àpẹẹrẹ àkọ́kọ́, àwọn Mùsùlùmí àdúgbò gan-an tọ́gbẹ́ nínú ṣaláṣí, wọn ò sí ìwà àtàn owó rẹ̀ yẹ tán wọ́n tó wá kọ́ mọ́ṣáláṣí àwọn onílẹ̀ bá lé ìbòsí láàrùn ìwò mọ́ṣáláṣí yẹn fún wa lórí wọn ẹni sùúrù ọdún mẹ́ta lẹ sọ pé kámùsùnmù ìfàárá oṣù mẹ́ta lágbẹ́ ẹni àpá ìlú mẹ́ta parọ́ ẹ̀sùn ìmọ̀ àpárọ́ wọ́n yẹ̀ kí báwọn ìdúgbúlé àwọn ẹni káàké lọ́wọ́ pé wọ́n ti kílẹ̀ ní àwọn akọ́kẹ́ kẹ́kọ́ wọ́n kiri ìyàtẹ̀ ẹ̀jọ́ ẹ̀jú kí ló tẹ́lẹ̀ owó nì ìlọ́dọ̀ owó ẹ̀kú three hundred and seventy thousand ní àpá àbẹ́ máa bá wọn sọ ni àwọn ilé ìwé iṣẹ́ àpá o ẹ máa bá wọn sọ̀rọ̀ ní àpá àwọn aṣọ fún wọn pé three months wọn lọ yí sí three years abẹ́ owó gbogbo ẹ̀ sí. bàbá kan náà sọ akéèsì ní òkú rẹ ẹ̀sẹ̀ mẹ́sàlájì kan ló wá ń wọ́n àwọn olórin àpá ẹ̀ẹ́sẹ̀ jẹjẹ máa wù ìyẹn wá ń wẹ̀ nìkan tí ẹjọ́ ọgbẹ́ni bá tàbí àtàkàtà ìbílẹ̀ àwọn oṣù ní lé wíyá wá fún 3,000 nípa lóṣooṣù ó yẹ kí orí wọ́n rí 3,000 lọ fún ẹgbẹ́ yá gbogbo ọ̀rẹ́ kàbù lóṣooṣù jẹ́gbẹ́ mo jẹ́ gbogbo ṣùgbọ́n pẹ̀sẹ̀ yẹn kí ni mo jẹ́ fún láti ṣàtúnṣe ìtọ́jú bàbá tó bá ṣe lórí tí àwọn ọmọ ìmọ̀rùn-ún bá wọn lápúrò máa ń tọmọ̀ sáwọn ìwé ìlọ́sùn Ìgbà tó lọ́wọ́ òṣì gírí ní àgbò owó oṣù, àwọn bùkátà bá lánú ọmọ rẹ̀ bẹ́ẹ̀ ti lẹ́gbò, ilé ìfẹ́sì wàẹ́sì, ilé ìfẹ́sì yáàpù, ọmọ láti ṣe ti inú mẹ́sì, wọ́n ni jẹ́ kọ́kọ́ sanwó àtẹ́tàntì, ilé ìdámú ń fà, wọ́n ni ní ìdí kan, ọ̀rọ̀ ilé ìdí ilé ìgbé, wọ́n ni káàlá síra 50,000 bájọ́. Ṣẹ̀fẹ́ ìrìn ló pèsè lọ́rẹ̀ ilé.

àwọn àbábá ní ẹbá mọ̀ pé ìstáǹsì yẹn ló lè bá mọ̀ sáǹsì ṣe lẹ́rù ẹni tẹ́ ẹgbẹ́ bá ń gan owó rẹ̀ tẹ́ bá mọ̀ pé ẹgbẹ́ bá sọ́pọ̀ ogun kan tí yóò fi ṣe lè lè wọ́n ní ẹ̀kọ́ ògùn ẹni tó tẹ́ ló rẹ̀ sọ́pọ̀ ogun kí ẹ wá kọ̀ pé àti bá yé gan ìgbè ìjọba àwọn ọmọ rẹ̀ gbàjọ́ gbọ́gbọ́ jẹ́ gbèdè 150 wọ́n wá kó rẹ̀ mọ́ni máa jẹ́ òní bí ó ti bá sọ́dá ìjà àti ìjọ́ látàkẹ́rù ẹni lẹ́ẹ̀mẹ́ ẹ̀mọ́ tó oṣù ẹ̀rọ kò pẹ́ni tó jẹ́ bí àwọn ọmọdé group 2 ẹ̀kọ́ ìmọ́n ohun ẹ̀ tó jẹ́ gbèsè fúra ẹ̀ òun náà a ṣe ìrìnká ìsan gbèsè yẹn ọ̀nà olùyàn lè tàjẹ́ gbèsè fúra kòkó oko kòkó lọ múgbó ó ti wá ṣe wàhálà fún ọ̀gbọ̀n ẹgbẹ̀ lọ́wọ́ gbogbo ó ti wá ṣe wàhálà ó ti wọ́ ẹ̀yìn tó ẹ̀yìn tó bá tó pa ẹ̀yìn ó ti pẹ̀lú ẹ̀dọ̀ ó ti wá ní ọ̀gẹ̀dẹ̀ ó ti fi kòkó ọ̀gẹ̀dẹ̀ tí wó kòkó yẹ́

iná bá ń tó rá orí ọ̀pọ̀ ẹ̀bì ìlà pípa ló bá tàwà lórí ìlú tó lẹ̀ ogun ìṣòro náà káwú ogun tó tó gbogbo tó yá ó ti pèsè sí lọ́rùn irú ẹni bẹ́ẹ̀ a lè mú nínú kàkàkàbà ìsàn òṣèlè tó jẹ irú wọn àwọn tó irrigation pé kò wọ́n lo omi tara tó òjò lóòrùn fẹ́ àwọn agbóhùnwò mọ́mà pé olóòtò àwọn olóòtò pọ̀ lọ́rùn àti àárú lòjò bá àtàlẹ́rọ̀ ṣẹ̀wé àgbàdo bẹ̀rẹ̀ sí ṣègbè ló bẹ̀rẹ̀ sí ká àgbàdo sì ṣẹ̀ tú yìí lòjò bá òjìdí oṣù náà tàbí lòjò bá ọ̀pá àgbàdo yẹn lè lọ rí kí wọ́n ló sí ó ti lálàá ọlọ́ni àgbàdé ti lánà kó sí ẹ̀yà ń bá ní ẹgbà wọn lọ́wọ́ lọ́wọ́ Kò sí mọ́tò jẹ́ ẹ̀rọ pápàtẹ́lẹ́ tó lè bá máa ẹ̀kọ́ ti kí rí tó bá kan máa ọmọ ẹ̀yọ́ àríkẹ́ríkẹ́rí lẹ́gbẹ̀ẹ́ ni ó ti gbẹ̀ẹ́ náà ẹni tí lọ yáwó ni ló ti wá tí ó kó bá lọ́dún ìwọ́n ti lọ torí pé àwọn tó tó ń ṣe oúnjẹ adìẹ àwọn tó kàn bá ní oúnjẹ adìẹ wọ́n ti wá gúúkù ẹ̀ kalẹ̀ àwọn amẹ́ta àjò ìfún níbẹ̀ wọ́n ti wá ẹ̀sí lé tẹ̀lé ó kó ìlú sáré ẹ̀bá jáde three point five million naira wọ́n gba minus one point two ẹni oríṣiríṣi 3.5 1.2, 1.5, 2.3 ìpàṣáwọ̀. 2.3 tó dábẹ́ ẹ̀rùn ti 2.3 mílọ bí 2.3 mílọ. Áwú 1.2 tó lá olùgbèsè sí lọ́rùn. Irú ẹni bẹ́ẹ̀ nínú owó láti ẹ̀rùn kí ló lé tí ó ti ṣe ṣọ́rán bá sọ̀dẹ̀ ká ló ṣe ṣọ́rán sí ẹ̀ kò ní jẹ́ ti ṣe yẹn ṣẹ̀rẹ́ bá mú ní ṣọ́rán yẹn àrámù ní àmì ṣe ṣọ́rán ìgbà ṣe yẹn kò bá ṣẹ̀rẹ́ àmì ẹgbẹ́ ni kò bá ṣẹ̀rẹ́ àmì ẹwọ́n láwọn ẹgbẹ́ takapùn ọ̀nà táà lè gbà ṣe ń ṣẹ̀rẹ́ àtúwọ̀ òjò ìwọ̀n lé ṣùgbọ́n ìwọ̀n ti rẹ̀ kò bá ṣẹ̀rẹ́ èyàn máa jẹ́ bí ní ìṣẹ́ láti fi ní títà ṣe dáta ẹ̀ ti jẹ́ ayébẹ̀ tó wọ́n pàtí ìṣọ́ra ẹ̀yìn tí ìjọ ògbòrò ti láì ìjọdó máa ń fẹ́ ìgbògbò ní ìgbà tí mo ṣe kọ̀pútà bẹ̀rẹ̀ kọ́ project tó wá láti tó wá láti ìṣọ́ra kọ̀pútà wá kọ program project ẹ̀yẹn lẹ́yìn ó ṣe lówó bá tọ́pọ̀ ẹ̀lá yára Nígbàtà wá ń ṣe ìgbẹ́ ìgbóyẹ̀ ìgbìyànjú àwọn ọ̀gá ìwọ́n bẹ̀rẹ̀ logical statement bí ẹ̀dì ní kò tẹ́sí ní òòwò gbà tó àwọn condition tó fi sílẹ̀ sínú program tó kọ fún company yìí ẹni tó mọ̀ lérò gbà ẹ̀rọ ìwé insurance company ìbẹ̀rùn ti kàṣúlẹ̀ ìjọmọ́ Gbogbo wọ́n bá gbà ìrìnàṣò wà ní ìgbèsí 15,000 ní wọ́n láti ọ̀dọ̀ láìpẹ́ ìṣọ́rá tààlẹ́tí kọlù bí àwọn òṣèrà sọ bí ẹ̀yẹ̀ wọ́n ni ẹ̀wà méjì kílẹ̀mù owó láti wọkọ̀ lọ kílẹ̀mù tẹ́lá padà gba 2000 yóò bá ìdílé owó ọmọ ní pàdé ẹ̀yà pílẹ̀ káwọn gọ́gọ́ sí jẹun lórí ìjọba àdúgbò gbọ́dọ̀ fún gbọ́dọ̀ látàbọ̀ láti àrí owó wọn ọlọ́pàá ọgbọ̀n ẹ̀dá àtẹ̀rẹ̀ gbọ́dọ̀

Bọ̀ àwọn olówó àtàtàkà tún ní ọ̀nà ẹ̀tọ́ wọn àwọn bá wọn ní orí rẹ̀. Kàkà ẹlọ́mìnì tún pàpá ìpínlẹ̀ fún ọ̀pọ̀ àwọn kan sí ìwọ̀lú. Kàkà ẹlọ́mìnì pàṣẹ kàkà ẹlọ́mìnì Wọ́n àwọn ẹgbẹ̀ ní mo àwọn mẹ́kọ̀ọ́ Àwọn àti àwọn ọmọ ti wọn bí ọgbà ìṣòfẹ́ ẹ̀sìn wọn oṣù máa wọ́n ń lò ó bí ẹni nípa ìṣòfẹ́ ọlọ́run fi sàbílélà ó tó fún mo tí ó mú ẹ̀sìn ó gbọ́dọ̀ jẹ́jọ mẹ́rin wọ́n ní kọ́ọ̀tù èdè ní òkàtà ìrànlẹ̀ òdìbò ó sọ díẹ̀ pẹ̀lú ìjọ́sìn káwà náà ń dàjì hàn àwọn ìjẹ̀mù káàkiri tí ó pè lára ẹ̀yẹ láàrùn méjì hàn tèrè mo ní bí mo ṣe wà ní ìsìn Ìkó yí kò sí pé alọ́jà náà jí àti lè ṣe jí àti ìjàdúrú ni. A gbọ́dọ̀ lọ na ká ṣètò ká ṣàlàyé torí bá tẹ wọn yọ ní àkámà náà bá ní ìfọ̀rọ̀ Àtàwọn tí wọ́n wà lójú ọ̀nà ẹ̀kọ́ ṣẹ̀ríà kí lọ bá wọ́n sọ wọ́pù ìtẹ̀lé àwọn ọmọ ojú ọ̀nà àwọn ọmọ ojú ọ̀nà àwọn ọmọ ojú ọ̀nà ọmọ ojú ọ̀nà ó jẹ́ ẹni tí rìnrìn àti láti rẹ̀ lọ ní kejì pàtó dé ọ̀nà owó tán àwọn àpáwá ní méjì ní ìrìn àjò ìrìn àjò ètò jẹ́ àláàrùn ẹ̀tọ́ àti ìrìn àjò àlámù ẹni tí lè gbó Òtí tó rá lọ ṣẹ́lẹ̀ ní kó bẹ́ lọ ní ìjìbìtì ló sì mọ́nà ọ̀pá rẹ̀ ìrìn àjò àrámù. Ẹni tó ń lọ lúkà tó bẹ́ lọ dáná, tó bẹ́ lọ jáde ilẹ̀ ìrìn àjò àrámù. Ẹni tó lọ kọ pápọ̀ láti rú kàrẹ́ àtóbìnrin ìdán tí wọ́n sáré tó láti lọ́dọ̀gbọ̀ wọ́n bẹ́ lọ ṣe ìdìlọ́pẹ̀ẹ́ tó fẹ́ mú ìyá àwọn obìnrin yìí ìyàwó olówó ìgbà ayé lóòrùn ìrìn àjò jẹ́ àwọn amára lóògbò púpọ̀ láti ìrọwọ́ ti lọ sí ìrìn èdè ó dẹ̀kò yẹ látọ̀ kó lọ pàdé àlẹ́ ẹ̀kan náà ní oṣù kan ó lò rẹ̀ múlẹ̀ wà lè bá fún business ní láti ìgbàtẹ̀já 555 irú ìrìn àjò yẹ ìrìn àjò àwọn ó wá ní irú ẹni tó ní ìrìn àjò pẹ̀lú ọ̀yà ó kílẹ̀ àti àmọ̀lọ́wà ẹ tó rí àjò àlámù kan méjì lọ̀rọ̀ bá àwọn àwọn ọ̀gá torí pé tààrà nù alàlùyé rí ọ̀pọ̀pọ̀ wà látàárà nù àìlè tí wọ́n ti ní ọ̀rẹ́ àwọn ẹjọ́ lórí dáadáa àti ẹgbọ́ ọlọ́run ẹgbọ́nà inú wọn lórí kíni ẹ̀ṣẹ̀ àti ọ̀tẹ̀ àwọn àbáṣe ní ààbò wọ́n ní torí pé ìgbàtọ́lọ̀ sọ bá ọmọ arìnrìn àjò ọlọ́run òrùn

tó wá tún ojú òní ìjọ tó wá tún di mẹ́rìndì aláwẹ̀ ló lọ owó nẹ̀fà ló gbà lórí ilẹ̀ tó wá tún dọ̀la ló rẹ̀ kan ìjọba ìjọ èkó ní káàkù lọ tó sàmà pọ̀lẹ́ ti omi àlàyé tẹ́kọ̀ wá lè ṣe lórí ẹ̀gbẹ̀gbẹ̀ pé irú ẹni yẹn ẹja fún lọ kíkọ́ lórí ti ṣe jẹ́ bọ̀dá Alaska ìjẹ̀bẹ́ àti ọ̀gbẹ́lẹ́ àti ìgbòmínà ẹjà àti ẹkọ́ agbáwẹ̀ ilé ìgbòmọ̀ ọmọ ẹ̀lẹ́ ṣúnú yẹ̀ ẹ̀rọ àlẹ̀ ẹgbẹ́ ìgbòmí Abẹ́kọ̀ọ́rẹ́ àti fún àjáìbà lówó ojú ẹ̀lọ́wọ́ mọ́tò. Ẹgbẹ́ àwọn òrànlá àmà tẹ́ bá ti lọ pé ìtàdọ̀ mẹ́ta owó olè gómẹ́kú ló wọ́n wá wọ́n ní ká mọ́ ọmọ ìgbà wọn tó láti wá ìgbà wọn ló lọ ìlú kòmútà tó ń lójú ìjọ méjì àwọn èèyàn láti padà mo wá pé mọ́ èdè lókè mú ọkùnrin tó tó kò sí mọ́ṣáláṣí àtúntò lára ilé lélẹ́ jókòó láì tó lè yára ní bóyá ń sọ wa ní ọ̀rẹ́ àpá ẹ̀mí ọlọ́run ó lọ ìgbà wọn lábẹ̀ ó lókè sí ní àwọn wọ́n á dáhùn àpá ìpé owó òkè ní mo sọ pé lọ́dà ẹ̀

Àwọn ìròyìn lẹ́nà wá ń gbọ́n máa tó orí náà kò túnmà ń pé fáwọn ìṣẹ́ àdá. Èyàn lè wọ́n ṣọ́ ńlá ó lè kẹ́lẹ̀ ohun. Kó mọ̀ lówó, tó láti tí lọ, ìtọ́lẹ̀ mo tẹ̀lé wọn lọ bí máa àwọn alápàdà àwọn àti mo tẹ̀lé lọ́pọ̀ wọlé wọ́n ti mú mi dájú pé kí wá bá wọn ṣe ìgbẹ̀rẹ̀ ní òru ní gbẹ̀rẹ̀ ní oye èyí dáadáa ní àtọ́rọ̀ ń bẹ̀rù èmi tí mo dá ẹ̀tọ́ lẹ́kọ̀ọ́ tí wọ́n torí ẹ̀mú mi dá mi ọ̀tọ̀ sọ wọ́n báyìí lọ́tọ̀ sí ní bẹ́ẹ̀ ni àwọn ọlọ́pàá kí ló dé àwọn ẹ̀rọ ẹ̀rọ ara wá ní wà wọlé yàtọ̀ ìdílé ọ̀rọ̀ ìjàlá bàbá àwọn tó padà lọ ẹlọ́gbẹ̀ ni wọ́n lọ wá pátá ìdíje kò sọ mo ṣe lẹ́rẹ̀ ní tí wọ́n fẹ́ sí láàrín àwọn jẹ́ Káwọn ṣọ́ nọ́mbà ní òtúmọ̀ sí pé òní ṣàbá sówó. Ṣọ̀kámọ̀ ojú rẹ̀, ọlọ́run ṣàrànà wa, dáadáa ọlọ́run jẹ́ wà jẹ́. Ọlọ́run wa ní parí ìjọta ń bí àwọn máa ọ̀rẹ́nà lábọ́dọ̀rọ̀ nílé ìrùn àlọ́ọ̀hún. Àyíkò ṣàkí gbogbo ẹ̀ta gáàkì ọ̀nà. Lẹ́bí lọ́dẹ́ tọ́lọ̀ mi jẹ́bẹ̀ lọ ní ìpanu mọ́ àríwọ́ olùmọ̀lòun lórí tó ń sọ àjímú ọ̀jọ̀gbọ́n lòun náà. Torí náà wò lé jí rẹ̀ ọ̀rọ̀ fún ọlá kò yọ ọ̀rọ̀ lábàbà bá mọ́ ṣe bàjẹ́ lẹ́lẹ́sùn lábàbà kó ṣe mẹ́rin ọ̀dọ́ wa àtàwà àtẹ̀yìn alájábà náà ti wọlé ọlá jábà náà ti wọlé ọlá àjọwà lẹ́yìn àlẹ́bì nígbà káwẹ̀ wà ìdé ọlọ́mọ́jú pàtúbẹ̀ ọlọ́ọ̀rọ̀ àdékọ́lá tó mú alálàájá tó mú alókun àtàgbára ààrẹ wa kó bá fún wa mọ́ ayé kọjú ìgbójáde wa láàrín ọ̀pọ̀lọpọ̀ àwọn láyé lórí dáadáa èyí tí jáde rẹ̀ nílẹ̀ láàrín àwọn mùsùlùmí

káàkiri tó lórí lórí láti àkókò ọlọ́pìn rẹ̀ wọ́n bá bá inú títí àwọ́sọ̀lẹ̀ ọ̀pọ̀lá àbúrọ̀sì àbúrọ̀sọ̀ ní aláàtàlẹ̀ wọ́sọ́lọ́wọ́ aláàrẹ̀ inú ìwádìí wà láàrin Thank you. Ọjọ́ ìrìn lọ ní Thank you.